من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a tún fi gbogbo ọpẹ́ a tún fi ń tì sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ gbogbo èyí tí Allah náà ní í ṣe à ń kí gbogbo ẹ̀yin olùtẹ́tí gbọ́ wa ọ̀wọ́n tí ẹ̀ ń gbọ́ wa gbọ́ ètò tí a pè ní Al-Fiqh fi Din eléyìí tó ń dé sétí gbọ́yìn lórí one zero one point one Parrot FM lókè bìbí nílùú Ògbómọ̀ṣọ́ a tún ti dé láàárọ̀ tòní náà ẹ má gbàgbé pé ètò yìí ló rọ́jẹ́ gígalè láti jẹ́ kí àwọn mùsùlùmí ká máa béèrè àwọn ìbéèrè kan àbí kejì eléyìí tí kò tí ì yé wa tó àbí ó rú wa lójú nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam láàárọ̀ tòní mo tún ti wà nílé agbára pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bílù ló kọ ti tèmi ẹ tún máa láǹfààní láti ṣe gẹ́gẹ́ bí ìṣe ní àárọ̀ tòní láti béèrè àwọn ìbéèrè kan sí kejì nínú ẹ̀sìn wa ìbéèrè tí èmi àkọ́kọ́ fi wọlé láàárọ̀ yìí òun náà ni pé hadithi kan bẹ hadithi kan bẹ tó sọ pé tí èèyàn bá ṣe bismillah kí èèyàn tó ṣe àlùwàlá èèyàn ní àlùwàlá àmọ́ lọ́dọ̀ alimami Albani wọ́n sọ pé hadithun da'if tọ hadithi kan náà tún wá ń bẹ tí ìyá ńlá wa aisha radiyallahu anha tọjá sí pé ní gbogbo nǹkan tí wọn bá fẹ́ ṣe wọn máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bismillah tọ mo á fẹ́ bèrè nípa pé tí a bá fẹ́ ṣe àlùwàlá pẹ̀lú àwọn ilé oríṣiríṣi tó jẹ́ ti aládàágbé aládàákọ́ fúláàtì tí à ń kọ́ nísìn tí a sì ń gbé bẹ́ẹ̀ tó pé àwọn balùwẹ̀ wa a máa ń wọ̀ bí a sì máa ń ṣe àlùwàlá ń bẹ́ẹ̀ ǹjẹ́ tá a bá fẹ́ ṣe àlùwàlá ń di eléyìí nínú bàtúrùmù wa ṣé à ń ṣe bisimilá náà àbí àní ṣe bisimilá ǹjẹ́ tí a bá sì ṣe bisimilá ṣe alálùwàlá ṣe bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. hadithi ti a tọ́ka sí. ونحن نرى النبي محمد صلى الله عليه وآله وسلم tóni la wudu'a liman lam yusammi isma Allahi alayhi kò sí àlùwàlà fẹ́nikẹ́ni tó bá sàlùwàlà ṣùgbọ́n tó kùnà láti dárúkọ Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àlùwàlà rẹ̀ ní ayé tẹ́lẹ̀ àwọn olùmẹ̀sìn Islam àwọn ètò pọ̀jù nínú wa wọ́n sọ pé àdéhùn yìí kò fẹsẹ̀ rinlẹ̀ ìdí nìyí láti sọ pé tá a bá sàlùwàlà láì kò ṣe bísímìlá ní ìbẹ̀rẹ̀ rẹ̀ eléyìí kò kó bá àlùwàlá wa torí ẹ̀ lọ́dọ̀ imaamu ahmed rahimahullah nínú àwọn olùmọ̀ tó ti síwájú wọ́n sọ pé hadith yẹn hadith hasan hadith tó fẹsẹ̀ rìn lẹ́ni ó dáa ó tó fi sẹ̀rí ìdí nìyí tó fi jẹ́ pé nínú mádàbù tiwọn àwọn sọ pé májẹ̀mú tí máa jẹ́ kálùwà lọ lálàáfíà òun náà ní ká sọ bísímìlá torí ẹ̀ àṣírí nínú àwọn olùmọ̀ náà ní ayé tiwa nísìn àwọn ẹni tí wọ́n sọ pé bísímìláì yẹn àdìsí tó mú wa yẹn ó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tó túmọ̀ sí pé lábẹ́ pọ́fẹsẹ̀ rinlẹ̀ òun náà sì ní tá a gbà wọlé gbogbo ẹni tó bá sàlùwàlá tó kùnà láti sọ bísímìláì níbẹ̀rẹ̀ rẹ̀ kó gbàgbé ẹ̀ nǹkan fọpá ń fọsẹ̀ ni kò tí ì sàlùwàlá ìyẹn gbọ́dọ̀ dárúkọ ọlọ́wọ́n ọba níbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀sí nípa àwọn ilé ìgbàlódé eléyìí tí àwọn èèyàn tó ń kọ́ lónìí tó yẹ pé ilé ìgbọ̀nsẹ̀ àti ilé ìwẹ̀ àkọ́mọ́yàrá tá à ń sùn ni hmm. báwo láti sì máa ṣe tá a bá fẹ́ sàlùwàlà nírú ilé ìgbọ̀nsẹ̀ ilé ìwẹ̀ ìgbàlódé yẹn eléyìí tó papọ̀ mọ́yàrá tá à ń gbé àkọ́kọ́ ni pé òfin ọlọ́run ó ṣe léèwọ̀ fún wa láti máa sọ̀rọ̀ nígbà tá a bá wà ní ilé ìgbọ̀nsẹ̀ kọ̀tọ́kọ̀tọ̀nà lábẹ́ òfin ọlọ́run kéèyàn máa sọ̀rọ̀ nílé ìgbọ̀nsẹ̀ ókè ilé ìgbọ̀nsẹ̀ wa ti kọ́ mọ́ bí táà ń ti wẹ̀ àyè ibi tá a sì ti lè ṣàlùwàlá náà wà níbẹ̀ ibẹ̀ làwa sì ti fẹ́ ṣàlùwàlá pàápàá jùlọ ní tó bá yẹ pé ìwẹ̀ jánábà ló ń tiẹ̀ fẹ́ wẹ̀ àmọ̀pá àlùwàlá ló máa ń síwájú ìwẹ̀ jánábà kó o kò tí ẹ fẹ́ wẹ̀wẹ̀ jánábà ó kàn fẹ́ wọ balùwẹ̀ rẹ̀ níbi tí ilé ìgbọ̀nsẹ̀ náà tún wà ó fẹ́ ṣàlùwàlá ń bẹ̀ ni so báwo láti wá sí ń bẹ ní dandan dandan a gbọ́dọ̀ sọ bisimilah ní ìbẹ̀rẹ̀ àlùwalá wa so àwọn olùmọ̀ wa sọ yìí pé tá a bá wo ìdájọ́ ká sọ̀rọ̀ ká dárúkọ allah ní ààyè ibi tá a ti ń ṣe gbọ̀nsẹ̀ n ta sọ nípa àdájọ́ rẹ̀ ni pé makaro ohun tá a kórìíra ni ká wá sọ bisimilah wa bisimilah ní ìbẹ̀rẹ̀ àlùwalá wa ọ̀ràn àyàn ló ń jẹ́ àwa ní tìtorí makaro ká fi ọ̀ràn àyàn sílẹ̀. Si torí rẹ̀ wàá sọ bísímìlá tó pé toilet tó yẹ pé wọ́n gbé wc sí ibẹ̀ ló ti fẹ́ sàlùwàlá rẹ̀ kò sí wàhálà ń bẹ̀ wàá sọ bísímìlá ní ìbẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ kó tó di pọ̀ bẹ̀rẹ̀ sí ní sàlùwàlá àríwá sọ bísímìlá yẹn ó túmọ̀ sí pé ọ̀kan sẹ́pà sísẹ́ ni kò lálùwàlá náà. zero nine zero five five three five five five five eight àsìkò ti tó wà yìí tí ẹ máa pè wọlé kó tó di pé àmọ́ mọ́ pè kan àbí kejì ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tó máa wáyé ní gbogbo sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan oṣù ojú ọ̀run eléyìí tí ó máa wáyé ní masasila àpapọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Central Mosque tó wà ní ọjà gbóta pè ní hudan wabusho yóò tún wáyé ní ọ̀la ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àkòrí tí wọ́n sì máa gbéyẹ̀wò níbi wáàsí náà ó náà ni pé kí ló ń dúró dè kó o tó túbá kí ló ń dúró dè kó o tó túbá ah, Sheikh shall the dókítà sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹsànú ajẹgbọmọṣọ àwọn àna ni wọn sì máa dára lẹ́kọ̀ọ́ torí náà ẹ jẹ́ ká péjú pésẹ̀ síbẹ̀ ká gbọ́ àwọn nǹkan olówó iyebíye àwọn ọ̀rọ̀ tí ó tó ṣe wá láǹfààní púpọ̀ gbà níhìn ayé àti lọ́la àlẹyàmọ abẹ Allah subhanahu wa ta'ala kó jẹ ó jẹ ìbàlẹjọ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. ẹ lọ́rùn. aleykum salaam wa rahmatulah. muhammadu wa asiwulajimanswari. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé tí èèyàn bá kí ọ lọ ẹ hmm. ọ ti di ọkà mẹ́rin pé wọn ti di tí èèyàn fẹ́ sálámà ṣé ń gbọ́ mi. tí èèyàn fẹ́ sálámà tí èèyàn ti sálámà sí apá ọ̀tún yẹn hmm. tí wọn fẹ́ sálámà kó jù téèyàn wá tó téèyàn níyàn ìmọ̀ ìbéèrè nìyẹn. tọ ẹ ṣe o alhamdulilayi àwọn olùmọ̀ islam ẹni wọn kò lórí wípé tí a máa ń ṣe sọlá kò sí bá ti rí jáde kúrò nínú sọlá tìyẹn àfi ká sálámà. nítorí tó wá nínú hadith eléyìí tí ali ibn abi talib radiyallahu anhu tó gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní miftaḥu salatu tahur wa tahrimuha takbir wa tahliluha taslim wọ́n ní kọ́kọ́rọ́ sọlá òun náà ní ká sì mara níta sì ṣe tí ó sọ gbogbo níta ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ tí ó sọ dé wọ̀ nígbà tá a bá wọ sọlá òun náà ní ká sọ allahu akbar ti bẹ̀rẹ̀. ntí mm. ó tún wá tú wa sílẹ̀ táàfì dẹni tó láǹfààní àti máa ṣe irú bá àti ṣe ń ṣe tẹ́lẹ̀ ní ìgbà tá a bá parí sọ̀lá òun náà ni asalaamu alaykum. eléyìí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ṣẹ̀ríyà wọ́n ní tá a bá ti ṣe sálámà alákọ̀ọ́kọ́ àti jáde kúrò nínú sọ̀lá sálámà alákọ̀ọ́kọ́ àti jáde kúrò nínú sọ̀lá bó tilẹ̀ jẹ́ pé èyí tó lọ́lá jù ní ká ṣe sálámà méjì kó tó di jáde kúrò nínú sọ̀lá nítorí àwọn hadith tó pọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìpè sálámà méjìlá anabi máa ń ṣe kó tó di kọjáde kúrò nínú sọlẹ torí ẹ ẹni tó bá jẹ́ pé ṣẹlẹ̀ iṣó ló jáde lára rẹ̀ ẹni tó bá ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tó ti ṣe sálámà alákọ̀ọ́kọ́ kò sí nǹkan tó burú ń bẹ sọláàtì lálàáfíà. naam hello. àkó alájímọ. ẹ ṣe màmá o. ọlọ́run jẹ́ àkọ́kọ́ rẹ. mo bàbá wa o. ẹ ṣe o. kò mi o. àmín. ẹ pẹ́ ń di ẹ̀sìn. ìyá àjàlá ló owó dé ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín mà. ìbéèrè tí mo fẹ́ ni pé ìrún tí arìnrìn àjò máa kí hmm. ẹ kó kí rákà mẹ́rin kí rákà méjì pé bá délé alhamdulilayi ìbéèrè ṣe ìbéèrè tó pàtàkì ẹ mọ̀ pé ọlọ́run bẹ lẹ́dàá wa ó sì dẹ̀kun fún wa nínú àwọn nǹkan tó sì fa ìdẹ̀kun náà ní ìrìn àjò ẹni tí bá ń rìnrìn àjò tó tó ìrìn àjò nínú ṣẹ̀ríà ẹ̀sìn islam gbà wípé àwọn sọ̀làwátì tó jẹ́ ní rákà mẹ́rin mẹ́rin bíi sọ̀látù bọ́ọ̀rù sọ̀látù làásù àti sọ̀látù làìṣá kó wọ́n máa ṣe ní rákà méjì méjì rákà méjì tí islam ní ká fi sílẹ̀ yàn ká ṣe méjì péré ẹ̀bùn sàárà ní tọ́lọ́wọ́n bá ṣe fún wa ọlọ́run bò sì ní í ṣe sàrà fún yàn kéèyàn ọmọ gbà torí ẹ̀ ní ọ̀kan nínú àwọn sàhábà ló bi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè wípé àkọ́kọ́ ọgbà tó lọ́n bá kọ́ sí dẹ̀kùn fún onírìn àjò láti máa dín sọ̀láàtì rẹ̀ rákà mẹ́rin kù sí méjì ọlọ́run tún rò pọ̀ mọ́ àsìkò ogun kí ló dé ní ìsìn àwọn òsín nínú ogun mọ́ ṣùgbọ́n tá a bá ti rìnrìn àjò àwọn sọ̀láàtì tó jẹ́ rákà mẹ́rin mẹ́rin méjì méjì là ń ṣe anabi ni sadaqatan tasaddaqallahu biha alaykum fàkọbẹ́lù sọ̀dàkọ́tà sàárà ni tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹ tẹ́wọ́ gba sàárà ọ̀lọ́ ọlọ́run àlè ṣe sàárà fún yàn kéèyàn má gbà bí so sàárà ni tẹ́ ẹ bá délé ẹ̀ ní san kankan padà ó ti parí. àpèjúwe kan tiẹ̀ tún nì tó bá pẹ́ wà lórí ìrìn àjò ó náà ní sọ̀látùl àṣù ńlọ́ba yín ẹ wá láǹfààní àti sọ̀kalẹ̀ láti ṣe sọ̀látùl àṣù yẹn rákà méjì ẹ wá ń bẹ́nu ọkọ̀ àsìkò tí ọkọ̀ tó débi tẹ́ ń lọ ìgbà náà ló tó dúró àsìkò tó wá débẹ̀ sí àkókò magreb ti wọlé ẹ san sọlátùl asri yín ṣáájú kẹ́ tó ṣe sọlátùl magreb ní ìgbà tó sì jẹ́ pé asri àkókò rẹ̀ ti lọ kó tó di pé débi tọkọ̀ ti dúró àjẹ́ pé sọlátùl asri tó yẹ kẹ́ ẹ ṣe lórí ìrìn àjò ní rákà méjì yẹn méjì náà lẹ́ nígbà tẹ́ délé kí ló dé nítorí pé àkókò asri ti lọ kó tó di pé délé òfin ṣẹ̀ríyà ó sọ yìí pé sífàtul qada'i sífàtul ada' bẹ́ẹ̀ ti ṣe máa san gbèsè àwọn sọ̀làwátì yín kò ní í yàtọ̀ sí bẹ́ẹ̀ ti ṣe ṣe tó bá ti pákòkò rẹ̀ lẹ́sẹ̀. jazakumullahu khairan jasa lẹ́yìn tó ń túmọ̀ sí pé tó bá jẹ́ pé àsìkò rẹ̀ ò tí ì lọ téèyàn fi délé. àbẹ́ ti ṣe ní mẹ́rin náà lẹ́sẹ̀ nítorí pé àsìkò tẹ délé sí àsìkò àṣírí náà náà sì wà. jazakumullahu khairan jasa ẹ lọ́wọ́. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuhu haruna ló ń sọ̀rọ̀ látòdò oró Ògbómọ̀ṣọ́. alájí ìṣàlà mo fẹ́ bí ìṣàlà mo fẹ́ bí ìṣàlà ní ìbéèrè pé dákun ní tàbá kírun ní rákà mẹ́rin bẹ́ẹ̀ zoro ni àbí àṣì ó máa ń dàrú mọ́yàn lójú ká pé last raka ni mo bá for example nìsín hmm. so àwọn kan ní tẹ̀yàn bá fẹ́ san ètèyàn bá ètèyàn ọba ẹyọ kan yẹn tó jẹ́ pé fatia nìkan ni wọ́n lè yàn ọkọ mu wa kéèyàn tó mú fatia àti sura wa ẹ dáfẹ́ bá a ṣàlàyé kí ni lónìí kò clear ẹ ṣe gàdá. wọ́n ti ṣàlàyé rẹ̀ fún yín jò sọ̀rọ̀ wa dì mú dáadáa lónìí hmm. sọláàtì tẹ̀yìn kọ́kọ́ bá lẹ́yìn imam oníraka ti yẹn alákọ̀ọ́kọ́ kọ̀bá àjẹlẹ̀ kẹta ti lè máàmù kọ̀bá àjẹlẹ̀ kejì ti lè máàmù kọ̀bá àjẹlẹ̀ kẹrin ti lè máàmù alákọ̀ọ́kọ́ ti yẹn nù hmm. ìdí tó sì fi jẹ́ alákọ̀ọ́kọ́ ti yẹn ni pé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ṣe allahu eléyìí tá a mọ̀ sí takbiratul ihram hmm. takbiratul gbogbo ìtẹ́ ṣe lẹ́yìn rẹ̀ ó yẹ kó ti yẹ yín báwo lẹ́ ti ṣe ṣe mo ti ṣe rákà àkọ́kọ́ ajẹ́pẹ́lẹ́ kejì náà kà kí láà máa ń kà ní rákà kejì báwo la ti máa kà kálukú lẹ́yìn rẹ̀ jókòó àtáyá tẹ́ dìde rákà kẹta kálukú tá a máa kà rákà kẹta la yukta biha illa fi rak'ati al-ula ẹnu àwọn olùmẹ̀sìn islam pátá porongodo kò láì sí ìyapa ẹnu wípé Allahu akbar tó máa fi ń bẹ̀rẹ̀ sọ̀láàtì yẹn kò gbọ́dọ̀ wá àfi ní rákà alákọ̀ọ́kọ́ àjẹpẹ́ alákọ̀ọ́kọ́ tìyín nù kọ́fẹ́ kọjẹ́lẹ̀ kejì ti lè máàmù kọ́fẹ́ kọjẹ́lẹ̀ kẹta ti lè máàmù kọ́fẹ́ kọjẹ́lẹ̀ kẹrin ti lè máàmù. Hello. Hello. Wa alaikum salaam wa rahmatullah. ó ń kọ́ yín orúkọ mi ni mọ̀mọ́ Fátímọ̀ láti ẹ̀yìn tó fọ́fẹ́ ọ̀tà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn bá èèyàn bá gbà ní orí irun hmm. tó wá gbàgbé láti kápásíà hmm. irun yẹn dúró dédé. kò dúró dédé torí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní la salata liman lam yaqra bi fatihatil kitab kò sí sọlá ti fẹ́ni tó bá ṣe sọlá ṣùgbọ́n tó kùnà láti ké fatiha hmm. a gbọ́dọ̀ ké fatiha nínú sọlá tiwa hadithi Ubadah ibn Samit radiyallahu anhu eléyìí tí imaam Muslim tó gbà wá wọn làwọn ń bẹ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ní àṣùbọ̀ ọjọ́ kan ìgbà táwọn wá parí sọlá anabi ni la'allakum taqra'una khalfa imamikum sẹ́ẹ̀ máa ka kí ó lẹ́yìn anabi ni la taf'alu ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ máa o illa bi ummil kitab àyàfi fatiha nìkan fa innahu la salata liman lam yaqra bi ummil kitab hmm. torí kò sí sọláàtì fún gbogbo ẹni tó bá ti sọláàtì tó kùnà láti ké fatiha. Hmm. ìmáàmù ni o ẹni tó tò lẹ́yìn ìmáàmù ni o hmm. ẹni tí ń dá sọláàtì tiẹ̀ ṣe ni o oníkàlùkù wa á ké fatiha. ẹ wá láwọn tá a ìmáàmù ìgbà wo làwọn máa ké fatiha tiwa sunna nabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá ipá nabi máa ń dákẹ́ lẹ́yìn ìgbà tó bá ké súrà tán lẹ́yìn fatiha nínú rákà kínní àtẹlẹ́kejì kó tó di pórùkù nínú ìdákẹ́jẹ́ kó tó rùkù yẹn iná làwọn máa fi fatiha tiwa sí ọ̀dọ̀ gbogbo lèmáàmù ká máa tẹ̀lé tó wá nínú ìlànà ẹ̀sìn wa kì í ṣe pé kákan kágídé hárí ká máa ṣe nǹkan tó takò ẹ̀sìn lórúkọ pé bá ṣe wàhálà ó ṣe ìmáàmù mi gan nígbà tẹ́lẹ̀ kẹta tẹ́lẹ̀ kẹrin tí gbogbo owó ti ké fatiha tí ò sí ìyapa ẹnu lórí eléyìí ẹ̀rí pé tipátipá lẹ́sì ké fatiha dé máàlìkì yọmi dín mm-hmm. tẹ́lẹ̀ mi ò ti rúkú. Mm-hmm. kí ló dé imam ọ̀ka fatiha ni ó ló ń ké sínú ni ó ń kà sọ́kàn ọ̀kà ló ń fi kà. Mm-hmm. ok ńgbà tí yàrá wọlé tá a lọ jókòó ìwá sì ń bẹ́ ń kalẹ̀ kí ló dé tó ń bínú tó sọ pé àsálàmà tá a bá sọ yìí pé ẹ̀mí wa la fi sálàmà sí ọ ọ sọ pé ẹ̀mí báwo ò lè fẹnu sálàmà ni kí ló á mú ọ tó lè fẹnu ka fatiha so ẹnu lẹ́fi ka fatiha ẹ kà dáadáa ẹ farabalẹ̀ ká pàápàá lè má mú lọ́nà tó fi jẹ́ pé àwọn tó wà lẹ́yìn yìí náà wọ́n láǹfààní àti ké fatiha. àdìsí kan wá wá eléyìí tó pọ̀lọpọ̀ nínú àwọn mazahib tí wọ́n fi ń sẹ̀rí lórí pé à ní ké fatiha níbi tí ìmáàmù bá ti ka kí ó sókè. oná làdìsí tó sọ pé man kana lahu imamun fa qira'atul imami lahu gbogbo ẹni tó bá ti nílò ìmáàmù kan tó tò lẹ́yìn rẹ̀ kọlọ mọ̀ pé kí o tí lè má mú bá ké náà ní kí o tó náà o àdéhìí yẹn ò fẹsẹ̀ rìn lẹ̀ àdéhìí Ubada ibn Samit ó gbà wájú ẹ̀ hmm. la salata liman lam yaqra bi ummil kitab gbogbo ẹni tí ò bá ti ké Fatiha kò ní sọlát. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. Abu Abbas láti tàlàfọ̀. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé káléèyàn ti ìrìn àjò ní ìfẹ́ hmm. ìpàdé yẹn wá sí sọ láti ṣubú ìtàn léèyàn ìgbìyànjú gbé àrùn àjò yẹn káléèyàn gbé àrùn àjò láti bí aago mẹ́jọ àárọ̀ ìpàdé yẹn wá débi téèyàn lọ ló ti kú ìta ìtàn yẹn débẹ̀ nígbà bíi iṣẹ́ ńlágbẹ́ hmm. bóòlù yẹn ti san àwọn ọ̀run yẹn padà. ẹni tó débi ti ń lọ níbi aago mẹ́wàá alẹ́ ṣùgbọ́n tó ṣe pé kó tó di pọ́ gbéra ó ti ṣe sọ̀látù kò tí ì ṣe asr kò tí ì ṣe magreb àti àríṣà àsìkò gbóhùrà àti asr ti lọ wàá ṣe wọn ní rákà méjì méjì hmm. so ṣùgbọ́n sọláàtì magreb àti ìṣá àkókò wọn sì ń bẹ tó bá yẹ pé lílọ ń bọ̀ ilé ló dé wàá ṣe magreb ní rákà mẹ́ta rẹ̀ wàá sì ṣe ìṣá ní rákà mẹ́rin rẹ̀ hmm. àmọ́ tó bá yẹ pé ibi tó ń lọ yẹn orí ìrìn so sọláàtì ìṣá rẹ náà wàá ṣe ní ṣètò rìn àjò ni ìgbà tí èsì pélé tí òun gbé lọ padà sí orí ìrìn àjò náà ló sọ abẹ́ni tó lọ kánú ní ìsìn tó lòun lọ rajà so òní dé lónìí òní dé lọ́la àbọ̀là ló tó dé àbọ̀túnla ló tó dé sọláàtì rẹ yẹn sọláàtì ìṣá yẹn náà ṣíṣe ètò rìn àjò náà ló tún ṣe nínú dẹkùn tó lọ́wọ́ bá ṣe fún wa. ẹ tàbí kìí rà tó dọ̀wà. kí ni ìbéèrè yín o. ìbéèrè tèmi ni pé ẹ dàkún irun àkọ́kọ́ yà àtúbà. Hmm. àtọ̀ gbọ́dọ̀ tí muhammed náà wípé àtọ̀rọ̀ àtọ̀ háìrù mi náà. irun àlá sí irun pé alákọ̀ọ́ yẹn wà ní abẹ́rẹ́ kejì. alhamdulilayi nínú ẹlẹ́ẹ̀kejì ni ó wà ẹlẹ́ẹ̀kejì tí máa ń wáyé lẹ́yìn ìgbà tá alifájàrí bá yọ ibẹ̀ ni ó wà àdìsí kan wá láti abu mahdura radiyallahu anhu ọlànàbì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún òun pé tó bá yẹ pé ìpèpè alákọ̀ọ́kọ́ lọ fẹ́ sí ìpèpè alákọ̀ọ́kọ́ lọ fẹ́ sí fásùbà máa sọ pé as-salatu khayrun minan nawm ní ìgbà tí àwọn olùmọ̀ẹ̀sìn islam tó pọ̀ jù táwọn sọ pé hadithi yìí ìpèpè alákọ̀ọ́kọ́ táwọn ti ní kó ti máa sọ as-salatu khayrun minan nawm òun náà ní pèpè nítorí pé ìpèpè tá à ń ṣe lóru kìí ṣe ìpèpè fásùbà anabi sì ń sọ fún abu mahdura pé tó bá fẹ́ ṣe ìpèpè alákọ̀ọ́kọ́ fásùbà ibẹ̀ ló ti sọ pé as-salatu khayrun minan nawm ẹ rí ìpèpè tá a máa ń ṣe lóru yẹn nígbà tí bá ń kó ìdá kan nínú mẹ́fà òru ìgbà náà láti lè ṣe lẹ́yìn so ìpèpè lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tó sọ nínú hadith wípé lẹ́yìn ń ṣe là máa ń ṣe nítorí ẹni tí ó sùn kó lè bá a dìde kó nà ṣe kìyàmù lẹ́yìn nítorí ẹni tó ti jí tẹ́lẹ̀ tóun ti ṣe kìyàmù lẹ́yìn tó sì fẹ́ ṣe sòyàm wípé àyè wà fún un láti jẹ sàárì nísìn sòkè sí pé wọ́n ń sòun ní ìpèpè fásùbà ìpèpè fásùbà onáàlè tí máa ń wáyé lẹ́yìn ìgbà tálífàjárì bá yọ ó ní pèpè alákọ̀ọ́kọ́ eléyìí tí anabi sọ fún abu mahzura kó máa sọ as-salatu khairu minan níbẹ̀ àwọn kan nínú àwọn mùsùlùmí wa gbọ́ yí pé ìpèpè alákọ̀ọ́kọ́ nítorí yẹn ìpèpè ẹlẹ́ẹ̀kejì lè tí ó wáyé lẹ́yìn ìgbà tí àlùfáàjàrí bá yọ láì mọ̀ pé ìpèpè tí èyí tí wọ́n máa ń ṣe lóru yẹn kì í ṣe ìpèpè fásùbà hmm. ìpèpè fásùbà òun lè tí ó wáyé lẹ́yìn ìgbà tí àlùfáàjàrí bá yọ ẹnìkan wá ní kí wọ́n á nìjẹ́ abájọ tánàbí sallallahu alaihi wasallam fi pè ní ìpèpè alákọ̀ọ́kọ́ ṣé pèpè míì tún wà lẹ́yìn ni lẹ́yìn ìpèpè náà ni ìkọ́ọ́mà Hmm. nítorí pé ìkọ́mọ náà yàtọ̀ sí pèpè fún sọ̀dá hmm. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith eléyìí tí imaamu bukhari tó gbà jáde wọ́n ní zaada usman radiyallahu anhu azanan salisan fil jumu'ah wípé usman radiyallahu anhu òun ló fi ìpèpè kẹta òun ló fi kún ti ìpèpè méjì tó ti wà fún jumu'ah hmm. òun ló fi ìpèpè kẹta kún adépẹ́láyà nàbì ìpèpè méjì wọn máa ń ṣe fún jumu'ah ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ onáàlẹ́ tí wọ́n ṣe ṣáájú kó tó di pé anabi sallallahu alaihi wasallam ó ṣe sọlá tánàbí bá ti gún rí mímbà ìpèpè tí wọ́n ṣe ní ìpèpè alákọ̀ọ́kọ́ ìpèpè ẹlẹ́ẹ̀kejì láyé anabi ó ní kọ́mà Usman lọ́wọ́ àti kankun kí lè má mọ̀ tó dé ajẹ́ pé ìkọ́mà náà ń kọ́ ìpèpè ni wọ́n máa ń pè anabi sallallahu alaihi wasallam tún sọ nínú hadith kan ó ní bayna kulli adhanaini salat láàrin gbogbo ìpèpè méjì tí wọ́n bá ṣe fún sọlá àyè wà fún wa láti yan náfìlà. Hmm. ìpèpè alákọ̀ọ́kọ́ ò lè tẹ́ ṣe nígbà tákòókò sọ láti wọlé ìpèpè kejì ò náà nìkan mà àyè àti yan náfìlà ó wà láàrin méjèèjì. Hmm. torí de eléyìí báyìí ìpèpè tá a máa ń ṣe nígbà tá alifájàre bá yọ ìgbà náà la sọ pé as-salatu khayrun minan nawm eléyìí tá a ṣe ṣáájú rẹ̀ àní sọ pé as-salatu khayrun minan nawm. Aisha radiyallahu anha nínú sahih bukhari òun tún wá yanjú eléyìí fún wa dáadáa ó ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní idha nada almunadi almunadata alula qama wa salla rak'atay alfajr tí olùpèpè bá pèpè talakọ̀kọ́ ìpèpè alakọ̀kọ́ lásùbà anabi máa ń ṣe rak'ata alfajr ẹ̀yin tẹ́yìn bá fẹ́ ṣe rak'ata alfajr ṣé pèpè tòru lẹ́ẹ̀ máa ṣe àbí lẹ́yìn gbàtà alfajr bá yọ àbí lẹ́yìn gbàtà alfajr bá yọ làá máa ṣe rak'ata alfajr sọ Aisha ti yanjú eléyìí ìpèpè alákọ̀ọ́kọ́ la mọ èwo lọ́jẹ́ nínú méjèèjì Aisha sì yanjú rẹ̀ fún wa hmm. ó ní ìgbà tó lù pèpè bá pèpè ta lákọ̀ọ́kọ́ anabi máa ń ṣe rakata alifajr hmm. wọ́n sì sọ nínú òfin ṣẹ̀ríya wọ́n ní tí gbólóhùn kan bá wá nínú alukur'an àbó bá wá nínú hadith eléyìí tí ò yé wa táwọn ń ṣe fanfa lórí ẹ̀ tá a bá rí sọ àbí kan tó bá túmọ̀ nǹkan gbà lérò pẹ̀lú ẹ̀ à ẹ̀yin parí ẹ̀tẹ̀ gan láfi dìímú kọ́ mọ́ bàa jábọ̀. Hmm. naam. hello ó ti jẹ́ zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight hello ẹ bá pa rédíò yín kọ lọ́ọ̀lẹ̀ dáadáa wípé yín lọ́ọ̀lẹ̀ dáadáa tán. kí ni ó kọ yín ìbéèrè yín. Hmm ẹ lè gbìyànjú ẹ̀kẹ́ pè wá padà torí àsìkò àgbọ̀yìn dáadáa kò já gerege zero nine zero five five three five five five five eight hello. hello. hello. ìyá zero nine zero five five three five five five five eight. Uh, ẹ má gbàgbé kí a máa tún fi àkókò ìran wa létí nípa húdánù wa bushro tí í ṣe wáàsí ìta gbangba tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ gbogbo oṣù tó jẹ́ ti oṣù ojú ọ̀run tó sì jẹ́ pé ti ọ̀la yìí yóò wáyé ní ọ̀la ọjọ́ sátidé ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún fourteen forty one ah ní mọ́ṣáláṣí ńlá ìlú ògbómọ̀ṣọ́ ẹ̀yìn ògbómọ̀ṣọ́ central mosque àkòrí wáàsí náà ní kílò ń dúró dé èkó tó túbá pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì kí ajẹ́nìkan tí àmì gbẹ̀yìn níbi wáàsí náà ẹ̀ lọ́wọ́ tún ti já o zero nine zero five five three five five five five eight ẹ̀ lọ́wọ́ waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ mi ọláyíwọlá abdulhamid láti òkàbẹ lógún wa. kí ni ìbéèrè yín. ilé ṣe ilé àti ẹni ká wọn náà rẹ fún sí ilé yìí. naam. ilé àti ẹni ká. naam. wọn náà rẹ gbélé yìí. ẹsẹ̀ ìdẹ̀gbà fẹ́ máa yan lójì. mo hmm. dẹ̀ ń pè é mo ń pè é mo ń pè é. ohun ọ̀rẹ́ pèrè sọ́yẹ́ kí wọ́n tó gbọ́dọ̀ sí. ṣé ìgbà tẹ́ ń pè kó gbé ó ń gbé à ń sọ̀rọ̀ àmọ́ òun ètò ìdí fún òun ṣe kíni. tọ kò yẹ wọn kínú bẹ̀rẹ̀ wọn. ìbéèrè wọn ni pé àwọn àtìyàn kan ń jà lápèjúwe onítọ̀hún wá sí nílẹ̀ yìí àwọn wá ń pè é nídàálẹ̀ tó wà lórí ẹ̀rọ gàásì méjì rẹ̀ ó sì ń gbé e. àwọn sì jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n òun ò tiẹ̀ bìkítà láti pe àwọn padà. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run islam kò gbà fún wa kí mùsùlùmí kọ́ máa yan mùsùlùmí lódì tayọjọ́ mẹ́ta anábì ó ní kí ni wọ́n ń pè ní ìyára wọn lódì ó náà ní kí ẹnìkíní kó pàdé ẹnìkejì kí kálukú wọn kó máa kọ̀yìn síra wọn kó máa kọ ìkẹ́ síra wọn kó máa lè kọjú síra wọn kó máa lè sálámà síra wọn ẹni tó lóore jù nínú àwọn méjèèjì ó náà lẹni tó bá kọ́ sálámà sẹ́nìkejì ẹ̀yin wá sọ pé ẹni tí ẹ̀yin pẹ̀lú rẹ̀ tẹ́ ń jà so ẹ̀yin lẹ́ ń pè tẹ́ bá sì pè yóò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò dá yín lóhùn. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun ò gbìyànjú láti dá kọ́kọ́ pè yín rí. Hmm. ó dájú pé ní tẹ̀yìn ṣe tó dáa ni. Hmm. nítorí pé kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin ń fẹ́ kí ọ̀tẹ̀ yẹn kọ́ tán ẹ̀yin sì fẹ́ paná rógúdù tí ó fẹ́ ṣẹlẹ̀ láàrin yín. ẹ̀san tẹ́gbà lọ́dọ̀ ọlọ́run ní kẹ́ fojú sùn kì torí pé ẹni tí ó bá rẹ̀ sàn lágbà lọ́dọ̀ yóò fara da ìwọ̀sí tó pọ̀ torí délé ẹ̀yàn máa pé ẹ̀yàn sì máa sálámà sí ẹ̀ sì máa ṣe dáadáa sí ó dàbí ọ̀rọ̀ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ni anabi sallallahu alayhi wa sallam ó ní ká sokùn ẹbí pọ̀ anabi wa fi yé wa pé kì í ṣe ẹni tí ń lọ bá àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń ṣe dáadáa sí àwọn ẹni tó fẹ́ rí ọ àwọn ẹni tó fẹ́ gbọ́rọ̀ rẹ̀ kìí ṣe lẹ́yìn là ń pè lẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ ẹni tí ń sokùn ẹbí pọ̀ lẹ́ni tí ń lọ bá àwọn ẹni tí ò rí Hmm. ẹni tí ń sọ̀rọ̀ sáwọn ẹni tí ò fẹ́ dá lóhùn hmm. ẹni tí ń ṣe dáadáa sáwọn ẹni tí ń ṣàbúrú sí hmm. òun gangan ni wọ́n ń pè lẹ́ni tí ń sokun ẹbí pọ̀ ẹ̀yin náà lára ọ̀rẹ́ yín ò fẹ́ rí yín kò fẹ́ gbọ́rọ̀ yín kò sì fẹ́ kí n ti ń bẹ láàrin yín kọ́ tán so ẹ̀yin lẹ́ dáná sí yìnyín burúkú tí ń bẹ láàrin yín yẹn tí yìnyín yóò fi yòrò dànù tí àṣetọ́ ni òfin ní rí sẹ̀rẹ̀ sí láàrin yín. hello alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. kí ni ìbéèrè yìí o. lọ́sọ̀ ní bẹ́ẹ̀ bèrè ni pé mò ń bá kíṣẹ̀ kan ṣiṣẹ́. ìbọn hmm. kíṣẹ̀ yẹn ó tíráwù. Hmm. ó wá dé mo lè fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ tí màá tún pètò ẹ̀ àmọ̀ sí dára lè dé mọ̀. a kú ọdún láti fi lè gba owó. kẹsàn-án ah, ìbéèrè wọn náà ti ní kókó. Ah, mi mọ̀ bóyá igbó ìbéèrè wọn sọ. Ah, bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé ẹni tó bá ṣiṣẹ́ ìsìláàmù ni pé kó má bẹnikẹ́ni ṣiṣẹ́ o lè bá mùsùlùmí ṣiṣẹ́ o lè bẹ́ni tí ìṣe mùsùlùmí ṣiṣẹ́ ìsìláàmù ò sì sọ pé tó bá báyìí ṣiṣẹ́ kó má gbowó lọ́dọ̀ rẹ̀ tó ń lọ sọ pé dandan kó kí òǹkó ọdún kó tó di pé yọ sanwó sẹ fún àbí wọn lọ ń wá wàhálà ẹ káàbọ̀ sí dáadáa lẹ́ẹ̀dí yọ sanwó sẹ rẹ fún ọjọ́ ìbò torí kọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ọ̀pọ̀lọpọ̀ náà gbẹ́sìn yìí rárá wọn hmm. gbẹ́sìn yìí rárá wàhálà lásán ni wọ́n kàn máa wá fúnra wọn wàhálà tọ́lọ́ wọn bá tí ó pàtẹ rẹ̀ kalẹ̀ fún wọn hmm. òní wọn máa wá fúnra wọn ìgbà tó dé tó béèrè owó sẹ́ẹ̀ rẹ lọ́wọ́ rẹ̀ sí kò fún ọ ni tó ń lò lè condition kalẹ̀ fún ọ kó tó di pé ọ̀sánwó rẹ̀ fún ọjà bó ti ṣe jẹ. hello hello. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah ẹ kú ètò. ẹ ṣe owó kọrí kí ni ìbéèrè yín. Hmm. àwọn láti látòkè àgbẹ̀dẹ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ilé ìtọ́lẹ̀tì wà nínú ìdára sẹ́yìn àdé ìtọ́lẹ̀tì tó fẹ́ sálù àlà sẹ́yìn hmm. àlù àlà yẹn tó bá sálù àlà sẹ́yìn àlù àlà yẹn wọlé àgbẹ̀dẹ. kí ni ìbéèrè. Ah, tí bá gbọ́ wọn yé pẹ̀lú ojú òpó tọ́rọ́ pọ̀ gbùdùgbùdù wọn ní téèyàn bá lọ sí yàrá ìgbọ̀nsẹ̀ nínú léèyàn téèyàn wá sí ìgbọ̀nsẹ̀ kan téèyàn tún wá ṣe àlùwàlá ǹjẹ́ àlùwàlá ń ṣe ọ́ lálàáfíà. náà láti ṣàlàyé níbẹ̀rẹ̀ ètò wa tòní tí kò bá ti sẹ́gbìn níbi tí ẹ ti ṣàlùwàlá dípò pápórí ẹ̀gbìn lẹ́gbẹ́sẹ̀ lè tẹ́ǹfì fọṣẹ̀ so ọwọ́ pé àyè yẹn máa ń ṣègbọ̀nsẹ̀ ń bẹ̀ kò pé kẹ́ ẹ má ṣàlùwàlá ń bẹ̀ ẹ sì tún dárúkọ ọlọ́run ọba ń bẹ nítorí pé dídárúkọ ọlọ́run láyé tá a ti ń ṣègbọ̀n sí àwọn olùmọ̀ọ́ sọ pé màkúrò ni àmọ́ ká ṣe bisimilahi rahman bisimilah níwájú àlùwàlá wa ṣáájú rẹ̀ ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀ràn àyàn ni àní ti torí pípé àyè tá a wà kọ́ yẹ ká dárúkọ ọlọ́run ọba ń bẹ ká wá kọ̀ láti dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ àlùwàlá wa kọ́ má bàa dàbí ẹni tó bọ́jú tọkàn fọ̀sẹ̀ lásán. hello. hello salaam aleykum. aleykum salaam wa o kàn ní abdulrasaq láti olùkókó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé èèyàn bá tò lẹ́yìn imam pátá hmm. kan ní ẹni tó bá tò lẹ́yìn imam ṣé èèyàn lè máa ké sínú tí imam ti ń ké pátá yẹn. kí ni tí mo máa kéke sínú ṣé kíké sínú ni kó jẹ́ pé ẹ̀yin rẹ òyìn sílẹ̀ àti kẹ́ ẹ máa ké sórí ẹ̀mí yín ṣé tẹ̀ ń fọkàn ké àbí tẹ̀ ń rọra ń jẹ́jẹ́. tẹ̀ ń fi ọkàn ké. tẹ̀ ń fi ké nǹkan tara rẹ̀ jẹ́ kò ké nǹkan ká o sì gbọ́dọ̀ máa ka tiẹ̀ lásìkò tí lè máàmù náà ń ka tiẹ̀ wàá dákẹ́ tí lè máàmù fi parí tiẹ̀ ìgbà tó bá parí tiẹ̀ tí lè máàmù yín bá máa dákẹ́ lẹ́yìn súra kó tó di pórùkù ibẹ̀ yẹn lẹ́ti sáré ké fati àtìyìn hmm. ìmáàmù ti yín ìdákẹ́ rárá tó bá ti ké súra tán yóò lọ sí rúkú ni tó bá ti ké fati àtàn tà ìké fati àtàn ẹ̀yin ó súré ké fati àtìyìn lásìkò tí ń ké súra lọ lọ́nà tó fi jẹ́ pé èyí tó pọ̀ tọ òun náà lẹ ti gbọ́ ohun o ẹni tí ó ṣe béèrè ẹ nífọkàn kéwu ẹ máa wí jẹ́jẹ́ ni hello. hello. ó kọ yín. Fátímà láti Fátímà àdìgbẹ́ náà láti ṣe fọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ṣé tí èèyàn bá wà ní bímọ hmm. tí èèyàn bá wá kọ́kọ́ yan nọ́fìlà hmm. lẹ́yìn ní nọ́fìlà yẹn hmm. téèyàn sì ń jímọ̀ tán téèyàn wá tún wá yan nọ́fìlà ṣé ọ̀ràn yẹn ni àti pé ṣé ládàá tó ràn yàn. kò sí náfìlà kan tó jọ ràn yàn tó má ti pe sọ́láàtù ní náfìlà ó túmọ̀ sí pé wọ́n fẹ́ gba wọ́n fẹ́ sàlékún ṣẹ́ tí ó jẹ́ kí n ní àlékún ọlá àti ládàá ni hmm. ìyẹn ni pọ́nlọ́ wọn bọ̀ lábọ̀ ọlọ́run ìwọ ló wù àtinúwá ni so nítorí ẹ̀ sọ́láàtù jùmọ̀ wà ní náfìlà kan pàtó ṣáájú rẹ̀ hmm. tẹ́ ẹ bá ti dé jùmọ̀ à ẹ̀ sì rákà méjì tá a máa fi kí mọ́ṣáláṣí eléyìí tá a mọ̀ sí tahiyatul masjid sòtẹ́ bá ti ṣe rákà méjì yẹn ẹ jókòó lè má mọ̀ tí dé àní máa ṣòbótó á lọ gbé alukurani wa máa ké tá a bá sì máa alukurani ké àbá àmàkà lórí àṣírí alukurani nítòsí ẹ máa ṣe tẹsibíyẹ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ẹ máa wíru àwọn gbólóhùn yìí nígbà tí lè má mú bá dé tẹ bá ṣe sọlátùl jumu'ah àtàn ní ẹ̀yìn sọlátùl jumu'ah àlànà bí sallallahu alaihi ló ti fún wa lẹ́sà ẹni tó bá wù láti ṣe náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah àkótó dipọ́ lọlé mọ́ṣáláṣí lẹ́sìn ti fẹ́ ṣe ànábì ní kẹsì rákà mẹ́rin rákà mẹ́rin tó bá yẹ pé nu mọ́ṣáláṣí lẹ́sìn ti fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah rákà mẹ́rin yẹn ó túmọ̀ sí pé ṣe rákà méjì ẹ̀ sàlámà ẹ̀ tún ṣe rákà méjì ẹ̀ sàlámà. Hmm. abdullahi bin umar radiyallahu rákà méjì yẹn o inú ilé la ti ṣe kì í ṣe mọ́ṣáláṣí eléyìí túmọ̀ sí pé ẹni tí ó bá ṣe náfìlà lẹ́yìn júmọ̀ rákà mẹ́rin ni ó ṣe tó bá jẹ́ ní mọ́ṣáláṣí àmọ́ tó bá pé ilé yín lẹ́sìn lọ ṣe rákà méjì péré lẹ́sìn. jazakumullahu khairan jazaa ẹlọ́run. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ibrahim nzọ́ lágbàdo mẹ́tẹ̀ẹ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí mùsùlùmí tó gbàgbọ́ yé wípé kéèyàn máa dọ̀bálẹ̀ kí yíyàn hmm. wípé ó jẹ́ nǹkan tí islam ọ̀sàkó. Hmm. bí a wá kí ẹnìkan tí ì ṣe mùsùlùmí hmm. ẹnìyàn wá challenge wa wípé àyà àlè dọ̀bálẹ̀ ni wọn wá sọ̀rọ̀ yìí fún tó ti jẹ́ pé bóyá ń ti gbéraga bọ̀wọ̀ sí ọlọ́lá wa ń tẹ̀lé. ó wá jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ yẹn náà ni wọ́n wá takùn yẹn bẹ̀ wípé ọjọ́ ìlẹ̀yìn náà dì báyìí ọ̀nà tẹ̀ ń tẹ̀ yẹn ọ̀nà àná ni o bàbá wò pé ọmọ ìyá wa náà sì ni mùsùlùmí pé rẹ́gí pé mùsùlùmí ọmọ ìyá ni wá àpò hmm. dá lóhùn sí un ẹnìyẹn tó kì í ṣe mùsùlùmí hmm. kí ni a lè ṣe fún tí a lè fi dá lóhùn sáárà lè gbé jà fún náà ti gbé jà fún. àkọ́kọ́ ni pé tí ò jẹ́sìn tánàbí sallallahu alaihi wasallam tó fi kúrò láyé kò lè dẹ̀sìn títí tí ọlọ́run àbò fi kalẹ̀ ayé ńlẹ̀. Hmm. bẹ́ẹ̀ òfin islam òfin ni kì í sì fẹ́ ẹnu islam mo gbọ́ mo gbà mo tẹ̀lé ni kìí ṣe kí mo gbọ́ ìgbà ìfẹ́ nù mi màá tẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe islam bí àṣà ni hmm. ọ̀pọ̀lọpọ̀ gan tó bá yẹ ní ká ṣe sọ̀lá àwọn ọ̀gá nǹkan kan máa nù islam yìí kí ni nǹkan tí wọ́n ṣe tí ọ̀tọ̀ hmm. kí ni tí wọ́n sọ tó burú bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ máa ń wo islam ìdí nu tó fi jẹ́ pé islam gan gbà tí ó bá yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ti ṣe fẹ́ yí ẹni kí èsè mùsùlùmí ní kí n dọ̀bálẹ̀ báwo gbogbo èèyàn náà mọ̀ pé àṣà àwọn tí èsè mùsùlùmí ni ká dọ̀bálẹ̀ kódà ìkúnlẹ̀ àṣà àwọn tí èsè mùsùlùmí ni ká kúnlẹ̀ so gbogbo eléyìí ò nídìí ká ṣe máa ṣe wáàzì rẹ̀ ẹnìkan wá sọ pé ojú ọ̀nà tẹ́ǹtì ojú ọ̀nà àná ni bẹ́ẹ̀ ni a ti ti pólè olè ọmọ akólókó kú sẹ́ni ẹni tó yẹ ká mú tí wọ́n á mú ẹni tó yẹ kó mọ̀ àwùjọ bíi láà àyèmọ̀kàn ti pọ̀ jù ojú ti dúdú pípọ̀ jù nítòsí máa ń fà ní pé àwọn ẹni tó yẹ kán jẹ́ àtùpà àwọn gangan àwọn ló dókùnkùn ẹni tó yẹ ká pè lólùmọ̀tọ́ mà nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dàn kankan mà nípa ẹ̀sìn Islam so nígbà tó na kọ́kí lọ́dọ̀ bàbá kan bàbá yẹn máa ń kúnlẹ̀ ni bàbá yẹn máa ń dọ̀bálẹ̀ ni nítorí náà mà bá kà nù hmm. àwọn olùmọ̀sí sọ pé mahima yẹkùnil murabbi yẹkùnil murabba wọ́n ní bí àáfàá bá ti ṣe rí lọ́mọ kí ó rì hmm. so nítorí de eléyìí èèyàn kún òsì ní jẹ́ pé ń takò ẹ̀sìn kọ́ fẹ́ káwọn kan má takò hmm. nítorí pé ẹni tí ò takò yun èébú ni ọ̀mọ̀ àwọn èèyàn máa fi tiẹ̀ bóun ṣebí mùsùlùmí ni wọn náà kí ló dé tí wọn ń ṣe báyìí so ìdí nù torí rẹ̀ ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ kìí sára ìsìláàmù tó lọ́n fi rán nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó lè bẹ́ẹ̀ náà sa yorùbá ṣùgbọ́n ṣáájú ká tó jẹ́ yorùbá so mùsùlùmí là ìjẹ́ yorùbá kọ́ ní òbí wa wà lìjẹ́ náà sísin lọ́n títẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ní ó gbé ọ̀wà àlùjẹ́nà tí wọ́n bá mọ̀ pé àṣà tó ń tẹ̀lé ní ọba gbé ọ̀wà àlùjẹ́nà á jẹ́ pé múra sí hmm. kò sí wàhálà ìpàdé ìdíjọ́ gbẹ̀ndẹ̀ òkè àmì. ẹ lọ́hùn. sàlámù aleykum. wa aleykum salaam wa rahmatullah. àpò ètò kò ní bàjẹ́ fún ọ̀rọ̀ ẹ ṣe ó kọ yín o. ọ̀pọ̀lọ yóò ní ìjọba ń ẹ̀dá ìbéèrè mi ni wípé ẹni tí ó fẹ́ ìyàwó hmm. muslim lẹ́yìn tó fẹ́ sípẹ̀ǹdẹ̀ yẹn hmm. ìgbà tí wọ́n bímọ hmm. ìyá ò sọmọ muslim bàbá ọkọ ọmọ náà ọmọ christian so ìyá náà kírun ọkọ ń lọ sí church ẹgbẹ́ kò jẹ́ ẹgbẹ́ náà islam mu ẹ pé kò ní bàjẹ́ fún yín. ẹ ṣe àdúgbò. sọ ìbéèrè tẹ béèrè lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa gbà pé ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ àwọn ahlul kitab hmm. àwọn táwọn pè ní ahlul kitab àwọn náà làwọn Júù àtàwọn christian hmm. òfin ọlọ́wọ́n bá wà very clear nínú eléyìí ṣùgbọ́n ọlọ́wọ́n bá kò gbà pé kó bí mùsùlùmí kọ́ lọ jẹ́yàwó fún ẹlòmíì yàtọ̀ sí mùsùlùmí hmm. so eléyìí túmọ̀ sí pé láti pilẹ̀ iná níbèrè tẹ́ sí ọlọ́rọ̀ rẹ ti wọ́ tí nǹkan má sì ti wọ́ láti pilẹ̀ gbogbo ẹ tuntun àtẹ̀ka rẹ̀ náà ni ọ wọ̀. ẹ jẹ́ bó ṣe jọ. ẹ lọ́rùn. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ yín. Orúkọ mi Abdulfatah Ìgbélò ni. Láti bo. Ẹ jọ mo ní láti Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Òkè àmì. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé arìnrìn-àjò ni hmm. Mo ti fẹ́ padà sí ìlú Àbújá tí mo ti wá ṣùgbọ́n ó ṣe ṣe kí mọ́tò wa ti wà ní nǹkan bíi déédéé aago márùn-ún àárọ̀ yóò hmm. ti wá sí wa. Hmm. irun túbú ìlú tí mo fẹ́ sí báwo ni màá ti ṣe ohun ìdí tí mo fẹ́ béèrè ní pẹ̀tọ̀ pé irun yẹn ti kí ní aago márùn-ún aago márùn-ún àkùtẹ̀jú mẹ́wàá ni à ń sí àtúbà níbí pé hmm. ó ṣe ṣe kí n wá sí ìwọ̀n àtúbà báyìí ní nǹkan bíi aago márùn-ún ni tàbí báwo ni màá ti ṣe. alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú òfin rẹ̀ ó ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fàṣìkò sí tá a sì gbọ́dọ̀ tà sí àsìkò rẹ̀ àyè ṣe láṣẹ ilẹ̀ òní sọlá torí ẹ̀ kò lè ṣeéṣe kẹ́ẹ̀ṣe àṣùbà yẹn láago márùn nígbà tó ṣe pé àṣùbà ń wọlé nísìn ní aago mẹ́fà ó kù bíi ogún ìṣẹ́jú so aago mẹ́fà kó ogún ìṣẹ́jú àṣùbà tó wọlé a gbọ́dọ̀ ṣe láṣẹ ilẹ̀ àgbọ́dọ̀ sí láti ilẹ̀ ẹ wọ mọ́tò láago márùn yẹn ẹ wàá máa gbìyànjú pẹ̀lú dírẹ́fà tí ń wá wípé sásìkò àṣùbà bá ti tó ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ní ọkọ̀ yóò rọra rọṣẹ̀ fún yín díẹ̀ kò burú ti sàlùwà lálẹ̀ lọ́nà tó ṣe pé ńgbà tẹ́ fi dé jẹ́bà pẹ̀lú àṣùbà yóò ti wọlé ẹ dúró ń jẹ́bà ẹ sì sọ̀lá tó lọ lẹ́yìn rẹ̀ eléyìí ni kò ní jẹ́ sọ̀látù sọ̀bì ìgbára gbóná lásán ní ọjà sí. eléyìí jẹ́ bó ṣe. tọ́ lábẹ́ ìbéèrè wọn ń ṣe tí èèyàn bá jẹ́ arìnrìn-àjò bákan náà tó jẹ́ pé ibi tí ó wà bí wọ́n ṣe wí bí wọ́n ṣe ṣe àpèjúwe ara wọn ní ìran zori ọba bá ń bẹ̀ ọ wá ń wo pé tọ̀ tóun bá ti gbéra tán ìran ó ṣeéṣe kílẹ̀ òfin ògbèrè ṣé ó lè kírun asùn náà kalẹ̀ láì tí ìjọba àsìkò rẹ̀ wọlé. rárá onírìnàjò kì í ṣe sọláàtì tí àsìkò rẹ̀ ò tí ì wọlé lópin ìgbà tí ó bá ti gbéra kó omi tó ti fẹ́ gbéra ó dìgbà tẹ́ bá tó gbéra ìgbà náà lẹ tún láǹfààní láti máa pa sọláàtì méjì papọ̀ ẹ̀yìn àfi tó bá pín ìrìn àjò tẹ́ fẹ́ rìn yẹn bàálù lẹ fẹ́ fi rìnrìn àjò ẹ ti wá kúrò nínú ìlú ẹ ti lọ sí pápákọ̀ òfurufú pápákọ̀ òfurufú lẹ wà tásìkò sọ̀látò dóhùrù fi tó kò burú lábẹ́ òfin ọlọ́run kẹpa dóhùrù àti asúrì pọ̀ ní pápákọ̀ òfurufú nítorí pé àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọn láà máa fún pápákọ̀ òfurufú nídàájọ́ ẹ̀yìn odi ìlú pé ẹ ti gbéra ẹ ti bọ́ sẹ́yìn odi ìlú látẹ̀yìn odi ìlú náà lèèyàn sì ti bẹ̀rẹ̀ alqasru waljama' sísè rákà mẹ́rin méjì méjì àti pípa bóhùr àti asri pọ̀ pípa magrib àti ìṣáì pọ̀. ẹ jẹ́ ká mọ̀ bíi pé ọkàn sí ká tún mọ̀ láì lọ́wọ́. salaamu aleykum. wa salaam wa rahmatulah ó kọ́ yín. àkọ́sọ̀ di ẹ̀ńtàlẹ̀ jẹ́yẹ́. kí ni ìbéèrè yín. hello. ẹ ṣì ń bẹ lójú òpó hello. Uh mo fẹ́ sọ fún yín pé kò jáde sí afẹ́fẹ́ má bí tí wọ̀ ma ẹ má bínú ẹ lè gbìyànjú ẹ̀ padà o àbí tó bá tún dìgbà míì kámílẹ̀ ìkàyíká díẹ̀ ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín. orúkọ mi ni muhammadu dawud láti lóde náà sọ. kí ni ìbéèrè yín. ẹ dákun ẹẹ ẹni tí èsì mùsùlùmí tó bá sálàmù sí wa pé asàlámù alaykum wa rahmatulahi wa barakatuh ẹ̀dá fún kí ni islam ní ká fi dáró ẹni bẹ́ẹ̀ lóhùn. tó hadith anabi sallallahu alayhi wa sallam nínú sahihi muslim àtàwọn tíra mi anabi sallallahu alayhi wa sallam tẹni tí èsì mùsùlùmí bá sọ pé asalaamu alaykum sẹ́yìn mùsùlùmí bẹ́ẹ̀ ti ṣe dáhùn lónìí pé wa alaykum wa alaykum ńlòfin ọlọ́run hmm. nítorí pé anabi ni la tabda'u ahlal kitabi bis فإذا سلموا عليكم فقولوا وعليكم bẹ́ẹ̀ ti ṣe máa dáhùn nìyẹn torí ẹ̀ kíkí yẹn ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn hmm. ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn yóò bá jọ ní wá ìwọ ò sì jẹ́ mùsùlùmí ó wá fẹ́ kí mùsùlùmí ó ti tó kọ wípé ẹ káàárọ̀ o ẹ káàsán o ẹ káalẹ́ o hmm. ẹ kú kàlẹ́ o ẹ kú sẹ́ o ó náà ti dáhùn àmọ́ kíkí eléyìí kíkí tó wà fún mùsùlùmí sí mùsùlùmí ni hmm. tí mùsùlùmí bá ṣe assalamu alaikum ládàáhùn pé wa alaykumus salam àbí ká ṣe lálámì fàágùn wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh eléyìí. ibi tí a ti máa rí pé ti náà rí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tí ó tún jẹ́ kí ó ṣe ṣe ní òní bákan náà là ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí à ń dúpẹ́ lọ́wọ́ ẹrú ọlọ́run náà àbí ọlọ́run kó dákun kó túbọ̀ mọ́ bá a ṣe àlékún násìrì fún wọn àti arizikì alálùbáríkà inṣàlá bákan náà ká tún máa fi àsìkò rán ara létí ká tún máa lọ pé hudan wabushọ yóò wáyé ní mọ́ṣáláṣí la ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque àkórí wà sí náà sí ni kí ló ń dóde kó tó túbá kí ló ń dóde kó tó túbá láago mẹ́wàá àrọ̀lá gẹ́gẹ́ ní ó wáyé olùdarí-alẹ́kọ̀ọ́ wa náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ká má gbẹ̀yìn níbẹ̀ láti wá gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye tí ó ṣe nìkọ̀ọ̀kan wa láyé tí ó ṣe nìkọ̀ọ̀kan wa láǹfààní láyé ń bí àti ní ọ̀la lè àkìrọ̀ insha Allah ìbálẹ́jọ́ dáadáa ni ó sì jẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. bá a ṣe ń gbá àwọn eléyìí tí à ń gbọ́ tá à ń béèrè lórí afẹ́fẹ́ yìí náà ohun tó fi ń lo réjù fún wa náà ni pé ká máa ṣe àmúlò rẹ̀ torí pé sami'na wa ata'na bá dìgbà náà ọ̀làdùnní bèlò ló kọ́ tí mi jẹ́ ni mo wá ń dágbére fún wa pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatu.